بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin tí ẹ láǹfààní láti tẹ̀lé wa lórí ètò àdínù nàṣíhà ẹ rí láti béèrè àwọn ìbéèrè àbí àkíyèsí tí oníkálukú bá ní lórí àwọn ọ̀rọ̀ tí àwọn ustaz wa Ibn Raji tí wọ́n ti ń bá wa sọ láti bí oṣù méjì sẹ́yìn so àwọn ìbéèrè oríṣiríṣi náà ni ó wọlé so a dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò yìí kí Olúwa bá kó bá wa dúpẹ́ fún yín so alhamdulillah àwọn ustaz wa Ibn Raji wọ́n tún wà lórí ètò pẹ̀lú mi ní òní so mo kàn á ń fẹ́ sọ nǹkan kan ni pé ìfẹ́ kí wọ́n rí gẹ́gẹ́ bí ìbínú kán má bínú kán dákun so òun ni pé ní ìjẹjọ yẹn táwọn èèyàn ń béèrè béèrè so àwọn gangan ni wọ́n ní gbogbo àwọn ìbéèrè yìí èmi kàn ṣe aṣojú wọn níbẹ̀ ni so tí wọ́n bá ní àwọn àkíyèsí kọ̀ọ̀kan lórí àwọn ìbéèrè tí àwọn èèyàn béèrè lọ́wọ́ mi so wọ́n lè wọ́n lé àǹfààní láti bá wa ṣe àfikún ní òní kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sínú mawdu'u mi ìyẹn ni pé tọ́píìkì míì tí wọ́n tún fẹ́ mú fún wa. Ustaz wa Ibn Raji ẹ sálámọ̀ sí ara ilé. So bákan náà, ihun tí mo ṣì wá ní ọ̀dọ̀ yín yẹn kí ẹ bá wa dájú kọ́ ni pé kí ẹ fèsì lérí rẹ̀. So assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Bismillahir rahmanir rahim. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين gbogbo títí ń gbọ́ wa ní dèdé àsìkò yìí a dá ọpẹ́ fún ọlọ́run lẹ́yìn ìgbà tá a kíra wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatu. ọlọ́run bá tó déédé lọ́dọ̀ tó títóbi lọ́dọ̀ àti gbogbo àwọn ìròyìn tó kù tẹ́ẹ̀dá kìí bá jẹ́ níròyìn a fi bẹ̀ ẹ́ kó dákun gbogbo ohun tá à ń wí yìí ní tòótọ́ ní lódodo bá a ṣe ń gbọ́ ni ọlọ́run dákun mọ́sà ìjọ wúlò fún wa bí bá wúlò fún wa jẹ́ àárí parí fi kó nínú ìsẹ̀mí ayé wa jẹ́ àárí parí fi kó nínú ẹ̀sìn wa Sheikhuna Sarumi níjẹjọ mi náà gbọ́ ètò náà fúnra mi kò sí pín ráǹfààní àti bá yín péjú jọ ṣe ní iléeṣẹ́ rédíò inú mi sì dùn púpọ̀ fún àwọn ìbéèrè táwọn èèyàn ń béèrè ó ń jẹ́ kíyàn máa níran kan wípé àṣà àwùjọ ò tí ì parẹ́ bí bá ń jáde lẹ́nu àwọn kan wípé ìjẹ́ dáadáa tó ń kù sáwùjọ mùsùlùmí mọ́ hmm. tí wọ́n ń torí rẹ̀ ń pe gbogbo àwọn ẹ̀dá èèyàn ní kèfèrí. Hmm ètò jẹjọ ni ó jẹ́ kí n mọ̀ wípé hmm. dáadáa sì ṣẹ́kù sáwùjọ. àwa ń bẹ ọlọ́run báwọn èèyàn nìkan ṣe ẹ hmm. ṣeun hmm. àwọn èèyàn pàpà ní tọlọ́run ṣe bẹ́sù tí ń pèrò sọ́kọ̀ tó ní gbogbo ọ̀nà tí ń gbà àtòjú ọ̀nà fẹnú àtòjú ọ̀nà bídíà gbogbo èṣù tí ń gbógun tó àsáwọn èèyàn pàpà ní tọlọ́run ṣe ètò ń ló tú àṣírí rẹ̀ fún mi torí èmi rò pa kàn máa ń sọ̀rọ̀ ni mo rò pé a máa ń sọ̀rọ̀ pé ṣé n tá à wí náà àbí gbogbo àsáwọn èèyàn ń gbọ́yé ṣé wọn ò mọ̀ sí gbọ́yé mm. àmẹ́tò jẹjọ ló wá jẹ́ kí n mọ̀ wípé àsáwọn èèyàn pàpà fẹ́ ní tọlọ́run ṣe lókè pẹ̀ èèbá àti wa ń gbọ́ ni ọlọ́run dákun mọ́sàì ṣe lílò rẹ̀ mọ́sàì ṣe rọrùn fún wa. nínú àwọn ìbéèrè tí wọ́n fi sọdá sórí ètò ìjọ náà tọ́lọ́ sì ní kẹ́ ẹ dá wọn lóhùn inú mi dùn mm. gbogbo bẹ́ẹ̀ ti fẹ̀sìn pátá kódà mi gan gbìyànjú àti wọlé ọlọ́run ò kádàrá pé usabisi ni hmm. fóònù sàn kọ èrò pọ̀ tọ̀ ìbéèrè kan wá ń bẹ tí wọ́n bi yín léèrè tẹ́nìkan ní ah, àwọn kan máa ń lo àrísìkì èèyàn sá lè gbàgbọ́ pé tán bá ríran sí èèyàn pé lámàyín lo àrísìkì èèyàn mm. ẹ sì dẹni tọ̀hún náà lóhùn mm. àmọ́ gẹ́gẹ́ bí àsìkò ti rí mm. ẹnu lè má rí yín gbọ́yé bó ti yẹ kó rí yín gbọ́yé torí àlàyé òun ó lè mọ iye tó bẹ́ẹ̀ ti ṣe ni mo fi ń wo wípé ká tó bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ mi lórí tọ́píìkì mi ká ṣe clarification kan lórí ìbéèrè yẹn. ìjẹ́ Islam dínú Rabbil alamin ẹ̀sìn ọlọ́run ọba ọba tó dá gbogbo ẹ̀dá ìjẹ́ ó fẹ́ kémi àti ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ká gbà wípé ẹ̀dá kan ń bẹ nínú èèyàn àbájánu àbí kan nu màláíkà tó lè lo árìsìkì ẹlòmíì ǹjẹ́ Islam fẹ́ ká gbà bẹ́ẹ̀ hmm. ìdáhùn sí ìbéèrè yìí hmm. dákun olùtẹ́sísì mi hmm. bá ń wọnú sọ́ọ̀tù Fatir aya ẹlẹ́ẹ̀kejì àwa tó ṣe wípé èèbó fi máa ń sábà ka Kùránì tiwa ká wo Quran fifty five verse two. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها الله أكبر وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ọmọ ìyá mi mùsùlùmí pàápàá jùlọ ìwọ tọ́lọ́run bá ní kó gbóòórùn kí ó níwọ̀nba ẹnu tá a kà jáde nínú àyà yìí ìwọ ti gbọ́ yé wípé lẹ̀kùn tọ́lọ́run bá bá lòun sí kò sẹ́ni tó lè tì í ọlọ́run bá ní òun ò ní sílẹ̀kùn ìkẹ́ òun kan hmm. fún àwọn ẹ̀dá èèyàn hmm. ká wá rẹ̀dá kan tí ó wàá tilẹ̀kùn kẹ́hùn ni pé ìkẹ́ tèmi ọlọ́run bá ránṣẹ́ rẹ̀ arísìkí ìjẹ̀mú kó lówó ká sì rẹ́bò kó bóyàn hmm. tí mo ti kọ lákọọ́lẹ̀ mọ́ lámọyín kóun ni ó lò láyé ká wá rá lágbára òkùnkùn kan Hmm. nínú èèyàn ni hmm. àbí inú àjẹ̀nú ni hmm. kó wá lòun ní agbára àti lè gbá rìsíkì òun sọ́dọ̀ tòun àbó òun ní agbára àti lè kó rìsíkì yẹn gan kú òkúrò àbó òun gan òun tiẹ̀ lò síbòmíì tó gbé bákan méjì náà ni pé òun ní agbára kóun bá rìsíkì òun jẹ́ kó mọ̀ wúlò fóun kó sì mọ̀ wúlò fẹ́ni tọ̀hún àbí rárá òun tiẹ̀ lágbára tóun fi kó oríire àrísìkí ẹni yẹn sọ́dọ̀ tòun àbí kóun kó sọ́dọ̀ ẹlòmíì tẹ́ni tọ́lọ́run wa kọ́ọ́lẹ̀ tọ́lọ́run kọ́ àrísìkí òun mọ́ nípìnlẹ̀ tí ò wá dẹni tí òun mọ̀ wá tàràkà tí ò wá ní àrísìkí òun lò mọ́ ọlọ́run bá ní kò ṣeé ṣe kò ṣeé ṣe fàlà mumsika lahu min ba'di kò sóńtọ̀ òun Sheikh Sarumi àwọn àfa wanu Islam tí wọ́n jólófin ẹ̀sìn àwọn àfa oní àkídà àfa oní ṣẹ̀ríà àwọn ni wọ́n nímọ̀ lóga àwọn ni wọ́n jẹ́ àmọ̀ wípé lá ànáfíyẹ́tù lil jeans bó bá wọ orúkọ gbogbo ìran nǹkan tí orúkọ ń bá so mọ́ hmm. ta lè máa ronú kàn pé orúkọ yìí tí wọ́n dá ọkọ rẹ̀ yìí hmm. nǹkan báyìí náà so mọ́ hmm. nǹkan báyìí náà so mọ́ nǹkan báyìí náà so mọ́ bí lánàfíyẹ́tù lil jins tó bá wọ nǹkan nì ìtumọ̀ ni pé nǹkan gbogbo ìran nǹkan tó so mọ́ kò ṣeé ṣe fún mọ́ nìyẹn irú láàmù yẹn lọ́lọ́wọ́ bá lò nù àyà yìí fàlà mùmsíkà gbogbo ẹyin tí ń gbáwọ́ oríire mú fẹ̀dà tí ó kó kúrò tí ó gbá rìsíkì èèyàn kúrò ìbá máa bẹ nínú èèyàn ìbá wà nú àjẹ̀nú irọ́ agbára yòówù ìbá ní òkè pẹ̀lú wà ní o ìsàlẹ̀ omi ló wà ní o ọlọ́run ní òun ò lè ṣe. wàmẹ́ yumsik fẹ̀lẹ́ mú sílẹ̀ lẹ́hùn mi báyìí ń dán fún ọ tẹ́lẹ̀ ní mi ọlọ́run wá gé e mo kà kú o mo fàdánwò kàn ọ́ ẹni ìdẹ̀kùn ni mo ká kú lásìkò ni fàlẹ́ mòrò sílẹ̀ lẹ́hu mìmbáàdì láàmù náà fi yàtò jíǹsì yẹn náà nìyẹn kò sí ẹni ọ̀hún bó ti wò lè pariwo ẹnu tó tó lè tẹ́ni ọ̀hún lẹ̀ mọ́ kò sóhun tọ̀hún kò sí agbára ọ̀hún tọ̀hún eh, ẹnu ni Sheikh Sarumi kò sí di eléyìí mú fàlẹ́ mòrò sílẹ̀ lẹ́hu mìmbáàdì ẹni tí ó wá ránṣẹ́ àrísìkí òun padà sọ́dọ̀ rẹ tí ó dá padà òun padà ìgbà dáadáa tó ti lò sẹ́yìn nì tó wá dáwọ́ dó tí ó bọ̀ tún ṣe kò sí lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan náà ni ọlọ́run fi wá sọ pé wàhùwà la azizul hakim òun ọlọ́run ọba lọ́ba kàyàkàyà ọba ọ̀jọ̀gbọ́n òun ló mọ ẹsẹ̀ òun tó bá fi túlẹ̀ kó máa pọ̀ jẹ́ dínkù lásìkò yìí òye kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sheikh rumi agbára kan lọ́lọ́run ọba ń lò tí ò fi wọn ẹ̀dá bó o ti ń lò ti lónìí fun ń dán fún ọ nì kó tó ń dá kó tó ń dá wáyé èmi ọlọ́run mo wà ń di sọ fún ọ wípé lágbájá ló wà ń di rẹ̀ wọ́n fẹ́ bọ̀ láyé jẹ́gẹ́ tó ń bọ̀ lálùkì torí tí wọ́n ń kọ́ ni wípé lòdì sí gbàgbọ́ ọlọ́run ọba àwọn kí wọ́n dá ọ gbogbo ẹni tí ń fún ọ hmm. ọ ọlọ́run ló tó torí bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ gbàgbọ́ tó wá wo hadith kan tí òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi ṣàlàyé àyà yìí hadith yẹn bẹ nínú jami'ul usul fi hadith rasul Anas bin Malik òun ló gbàdí sí wa ó ní qala qala rasulullah sallallahu alayhi wa sallam inna ruhal qudusi nafatha fi ru'i annahu lan tamuta nafsun حتى تستكمل رزقها wa ajalaha náà ó ní òjíṣẹ́ ọlọ́run ní ẹ̀mí mímọ́ tí ń jẹ́ Jibril hmm. ó wúyẹ́ sí mi nínú ẹ̀mí ó fi ránṣẹ́ sí mi nínú ọkàn hmm. kí ni tó fi ránṣẹ́ sí mi nínú ọkàn tó fẹ́ kọ́ lọ ní kí n gbọ́yé hmm. kò sẹ́mi kan tí ó fi ilé ayé lẹ̀ àyàfi kí gbogbo ìjẹ̀mú tèmi ọlọ́run bá kọ lákọọ́lẹ̀ mọ́ kó lò ó yóò lo àrísìkí tèmi ọlọ́run yóò lò gbogbo yóò lò ó ẹnìkan ò lè síìsì àrísìkì rẹ̀ mọ́ lọ́wọ́ hmm. ìkejì oye ìgbà tí ó lò láyé yóò lò èèyàn kan ò lè dínkù hmm. ẹnìkan ò lè pa hmm, lẹ́yìn òun ọlọ́run ìgbà tọ́lọ́run bá ní àsìkò tó tí ó kù òun ó tó kú àrísìkì tí ó lò bóyá owó ara ayé rẹ̀ ni ó lò sí tí ò ní lò lọ́sàn tí ò ní lò lálẹ́ mọ́ àbọ̀wọ̀ alẹ́ ni ó lò sí àbọ̀wọ̀ ọ̀sán ni ó sì lò sí ètò ọlọ́run ọba ni báwọn kan bá wá láwọn lágbára tí wọ́n ń pètò pèrò ọlọ́run fi wọ́n ṣe sábàbí lórí ní tó bá ṣẹlẹ̀ sí ọ ni ní tọ́lọ́run ti kọ́ lákọ́ọ́lẹ̀ sábàbí orí ibú làwọn fẹ́ ṣe níwájú ọlọ́run sọmọ ìyá mi mùsùlùmí àdínú nàṣíhà ń gbọ́rọ̀ ọlọ́run bá sọ fún ọ àdínú nàṣíhà ń gbọ́rọ̀ àná Muhammad sọ fún ọ sallallahu alayhi wa sallam wípé ọ̀dọ̀ ọlọ́run ló padà sí mọ́kẹ́mí sí tí wọ́n sọ nù bó ti rí nìyẹn naam jazakumullahu khaira so iná ni ẹ gbọ́ àlàyé lórí àwọn ìbéèrè yìí kọ́lọ́kọ́ wa san àwọn ustaz wa ní ẹ̀san olóore so bí a ṣe mọ̀ pé àsìkò wa kò yé fún wa ní àyè lọ títí so pẹ̀lú ògo Ọlọ́run ọba àwọn ustaz wa Ibn Raji àwọn tí a bá ní ìbéèrè ní ọ̀dọ̀ wọn ẹ pé àlàyé ni wọ́n ṣe kéékèèké yìí mọ́ nígbàgbọ́ pẹ́ nìkankan ní kárí ti kiri ẹ̀ mọ́ ká da lọ lè bẹ́ nìkankan mọ́ yẹn nìkankan lódì bẹ́nìkan sọ pé àrísìkí mi lágbájá ní ń lò kó lè ló tiẹ̀ títí ẹ ní ń lò títí ẹ ní ń lò kì í ṣe tiẹ̀ títí ẹ náà ni wọn náà ń lò tiẹ̀ lọ ń lò kódà kéèyàn mọ̀ ní pé ẹ tẹ bá rí tálákà kan tí bá ń rìn káàkiri láàrin ìgboro kẹmọ polówó kan ló ti kó ogun àrísìkí rẹ̀ jẹ wàláì ọ̀rọ̀ tí ọdà lọ̀rọ̀ yìí kò sí ń tọ́ ẹnìkan ò lè kó àrísìkí tẹ nìkan jẹ so kọlọ́n bá kọ́mọ́ ṣáà fún wa kọlọ́n kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn fún wa ìsáàzù ẹ dákun ẹ pé nọ́mbà yín fún àwọn tó bá fẹ́ ní ìbéèrè láti pè. zero eight zero three seven nine zero seven seven one four zero eight one five six two five six six six zero. tán nọ́mbà àwọn òṣìṣẹ́ àlẹ́ gbọ́n wọn àtàwọn fẹ́ pèsè àdéhùn náà sí àkápò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine so ẹ̀mí abdulfatah sọ̀rọ̀mí àti àwọn òṣìṣẹ́ àzọ̀ ibn Raji. ànkìrà pẹ̀lú gbólóhùn. asalaamualeykum wa rahmatulahi. وبركاته